ẹ jọ o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí ò yé mi mọ́ o kí ló dé. àwọn mọ́tò tó kù ńkọ́. a wà lọ́dọ̀ mechanic. Ah, ah, wo bó ṣe sọ ṣé gbogbo ẹlẹ́ ló pọ̀ ni. ó ṣàmà tẹ̀ ní ìtọ́ ti fi sórí ìwà àtọmọ àlè tó gbé wá. wọ́n ti máa lẹ́yọ kan ẹ̀yìn máa lò nǹkan tẹ́ wáyé yín wá gbà ẹ gbà. kí ni tàwọn yòókù tó kó wọn lọ sọ́dọ̀ mechanic ẹ ló bàjẹ́ ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ tún dá mi lóhùn ni wọ́n ẹ̀jẹ̀ ṣe máa fọwọ́ mọ́tò tí ò ṣe ti yín. ẹ ò bẹ́ẹ̀ ní sàn kankan mọ́ kàn ṣe bó ṣe wù ẹ́ okùn ti ní táìtù ó pọ́n sínú àwọn pọ́n so bó ṣe wù ẹ́ àbí ìyẹn ẹ̀kan wá tó ṣe jẹ́ pé wọ́n ló wá fi ojú dúdú ẹ̀ fi sílẹ̀kùn fún mi security yín kọ́. ó gbààyè ó travel mo wá gbọ́ létà pé ó ní accident ó dẹ̀ ti kú. ẹ wo bó ṣe tú fọ. àbí ọmọ lélẹ̀ àgbà ayé ẹ̀ mọ̀ bàjẹ́ ni ah! security ọláyàyà bẹ́ẹ̀ yan ọmọ yẹn ọmọ ọlọ́mọ